وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إن أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم أهواءهم بعد الذي جاءك من العلم ما لك ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني وأني فضل فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولن تنفوا ولا تنفوا شفاعة ولا هم ينصرون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل برعة ضلالة وكل ضلالة في النار أدعوك فو ولون وبا إكي ولون واتي ولاره كما با سواجه النبي محمد gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ lápapọ̀ abẹ́ olúwọba kó fi kẹ́ kó fi kárí wọn kọ́lọ́n kó fi kẹrẹ̀ náà gbogbo àwọn tí wọ́n ń tọ̀ lílànà nàbì sallallahu alayhi wa sallam tó fi di ọjọ́ gbendal kiyama kó fi kẹ́yì kó fi kárí wọn kíra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. níbi tí abá di ní àná ọ̀nà ni ọ̀rọ̀ nípa walillahi al والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم أمو تفسير كواتي الإمام ابن كثير رحمه الله توبي شلعي آيائي نقاقي olùwọ́ba fi áyà ó fi dùn anabi sallallahu alayhi wa sallam ní inú ni látara pé anabi kò nífẹ̀ẹ́ sí kí òun máa kọjú sí Baitul Maqdis yẹn ni pé Jerusalem tí àwọn Christian táwọn náà máa ń kọjú sí ṣe ìbádà wọn ìgbà anabi bẹ̀rẹ̀ sí ní kírun ní Maka. Jerusalem náà ni máa ń kọjú sí níbẹ̀ náà lọ́lọ́run ní kọ́ máa kọjú sí yẹnni pé Baitul Maqdis bẹ́ẹ̀ sì ni nítòsí rẹ̀ ni Kaaba wà bákan náà gbàtí anabi tún ṣe hijira lọ sí Madina Baitul Maqdis náà ni ìtún kọjú sí tó fi wá di pé fún oṣù mẹ́rìndínlógún àbí mẹ́tàdínlógún ló fi kírun bẹ́ẹ̀ ní Madina kí olúwa tó wá pa láṣẹ kíkẹ́ anábì sallallahu alayhi wa sallam kó máa kọjú sí Kaaba olúwa wá ní walillahi al-mashriqu wal-maghribu fa aynama tuwallu fa thamma wajhullah ìpè ní èmi ni mo ní ibùyọ̀ oòrùn àti ibùwọ̀ rẹ̀ fa àyìnámà tó wọ́lu gbogbo tó bá lè wù kẹ́ kọjú sí fathamma wajhullah ọ̀kankan yẹn náà ìdájúkọ ọlọ́wọ́n ọba ni lára àwọn tafsir ti al ibn kathir rahimahullah tí wọ́n tún mú wa wọ́n ní wa ibn jarir. وقال آخرون بل نزلت هذه الآية على رسول الله صلى الله عليه وسلم إذنا من الله أن يصلي المتطوع حيث توجه من شرق أو غرب في مصيرة في مصيره في السفر وفي حال المسابقة وشدة الخوف الإمام ابن كثير wọ́n ní pé alimami tabari ibn jarir rahimahullah wọ́n ní tafsiri míì tó tún wà fún àyà yìí òun ni pé àyà yìí ó sọ̀kalẹ̀ nípa pé láti fi kọ́ anabi sallallahu alayhi wa sallam ní ẹ̀kọ́ àti àwọn àlehùnmọ̀ yìí náà kó fi kọ́ wa ipe gbogbo bíi tí a bá dájú kọ nígbà tá a bá ń kí irun náà fílà fi masiri ifi safari hi ìgbà tí yẹn bá wà lórí ìrìn àjò tí yẹn bá ìrìn àjò lọ àbí nígbà tó bá ṣe pé wàhálà bá ń ṣẹlẹ̀ tí yẹn ń jagun ní ogun ẹ̀sìn tí wàhálà ń ṣẹlẹ̀ tí èyàn lè rárá dá dúró láti sọ pé ń kọjú sí kàábà irú àwọn àsìkò yìí gbogbo ibi tí yẹn bá kọjú sí kírun kò sí tó burú ń bẹ́ẹ̀ náà ni ó wà nínú hadith anabi sallallahu alayhi wa sallam ikú kọ́dà abdullahi ibn umar radiyallahu anhu a máa kọjú sí yusalli aysu tawajja'at bihi rahilatahu aw rahilatuhu tí bá ń wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ránkómi àbí ẹṣin abdullahi ibn umar a máa ní orí nǹkan ọ̀gùn rẹ̀ tó bá kọjú sí yóò máa bá náfìlà rẹ̀ lọ irú rẹ̀ náà ni àyà yìí ń ṣàlàyé kìí ṣe pé gbogbo tó bá wúyàn kọ wá nífa. kí wọ́n wá sọ pé fa aynama tuwallu fa thamma wajhullah kí wọ́n wá ní màá kọjú síbi tó bá wù mí máa kírun ni tó máa ní kí ló dé kò ní pẹ̀lú aya yìí hadith anabi ń jẹ́ kó yé wa pé níbi tí yẹn bá yan náfìlà lọ́wọ́ ni torí a rí ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ abdullahi ibn umar ìkíngbà tó bá fẹ́ yan náfìlà òun máa ń dán aya yìí wò àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà yẹn gan ọ́ lẹ́kọ̀ọ́ kì í ṣe pé ọkàn bẹ̀rẹ̀ ọkàn máa kọjú síbi tó bá wù ọ́ kí ẹ̀rọ náfìlà tí yẹn bá fẹ́ gun nǹkan gùn bóyá yẹn fẹ́ gun mọ́tò lápèjú èèyàn ń travel yẹn wá fẹ́ yẹn náfìlà lórí nínú mọ́tò kí mọ́tò yẹn tó ṣí èyí ó rí i pé ó kọjú sí ọ̀nà kíbla ìgbà tó bá wá ṣí tán ti ń lọ gbogbo tó bá wù kọ́ máa kọjú sí yẹn lè máa bá náfìlà náà lọ bí Abdullah bin Umar bí ṣe máa ṣe nìyẹn tí ọba di pé ó fẹ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ẹṣin yóò kọjú kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn sí kébìlà níbi náfìlà ni o níbi náfìlà ni tó bá di pé ọba ti di pé ó kọjú sí kébìlà tó bẹ̀rẹ̀ ti ń lọ gbogbo tó bá léwu kọ́ máa kọjú sí yóò máa bá irun rẹ̀ lọ eléyìí ń bẹ nínú Sahihul Bukhari ipe abdullahi ibn umar aman ṣe bẹ́ẹ̀ so bákan náà tó bá di nínú sahihu bukhari àtúnrí ipe nafi ni pé wàkánà ìdá ẹni wàkánà ìdá su'ila min salati al-khawf ẹni wàdọ́ ẹni wàdọ́ ẹni wasfaha ìgbà tí wọ́n bi anabi sallallahu alayhi wa sallam wọ́n bi nípa pé báwo ni à ń ṣe máa ń kírun irun ojú ogun ọwọ́ ni fàyínkáná khawfun ashaddu min dhalik tó bá ṣe pé èèyàn ń jagun lọ́wọ́ tí ogun yẹn wá ní agbára tí kí gbogbo nǹkan kan dàrú dàpọ̀ èèyàn rí bí dúró lójú kan àsìkò ló sì yìí ó lé débi pé jàmá ò ṣe é kí sòrú báyẹn náà bí wọn bá ṣe ń kírun básìkò òun bá ti tó èyí ó kì í náà ni anabi wa sọ báyìí pé sallu rijalan qiyaman ala aqdamihi wa qubanan àwọn èèyàn máa ń kí lérí tí wọ́n bá ń rìn lọ náà wọ́n sì máa kírun yẹn ni kí wọ́n ní Allahu akbar wọ́n sì máa bá àrùn lọ wọ́n sì máa ké wọ́n máa ké kẹrọ lọ tó bá sì yá wọ́n sì rùkú lórí ìrìn mustaqbil alqibla wa ghayru mustaqbilha wọ́n lè kọjú sí qibla náà wọ́n sì lè máa kọjú sí abdullahi bin umar umar tún mú ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ nafi' tó jẹ́ mawla ibn umar ó ní ọ̀nà táwọn máa ń gbà kí irun tó bá jẹ́ irun irun kínní nìyẹn irun ojú ogun sòwò ni àyà ń ṣàlàyé ìpè irú tí ìṣesí bá wà báyìí ẹni wí àlèyàn lọ kọjú sí láti máa kírun nítorí pé bóyá èèyàn wà lórí ìrìn àjò àbí èèyàn ń kíná fílà nírìn àjò àbí bákan náà èèyàn wà ní ojú ogun tó yàn ń kí ọ̀ràn àyàn so bákan náà nínú àwọn ọ̀rọ̀ tó tún wá tí imam ibn kathir tí wọ́n tún fi ṣe àlàyé àyà yìí abdullahi bin amir bin rabi'a òun náà ló ní kunna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ọlọ́run wa pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àmọ́ atharu tó fẹ́ ká yìí alimami ibn kathiri àwọn gangan ṣàlàyé pé atharun da'if ipa atharu yẹn kò ní àlàáfíà àmọ́ tí mo fẹ́ ká ni pé alipadà gbọ́ nígbà míì so kọ́mọ́dé pé àgbàtà sí ní ibn kathiri là ń kà kí ló dé tí àká kún alimami ibn kathir wọ́n ní sọ̀hábà yìí ni pé kunna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam fi laylatin sawda oníjọ́ kan àwọn wà pẹ̀lú anabi òkùnkùn wa pọ̀ ní òru yẹn mudlimatun fa anzalna manzilan òkùnkùn yẹn lágbára gan àwọn wa dúró sáyè kan pé ẹ ti ẹjẹ ká jókòó ẹjẹ ká dúró yà yìí onígbà táwọn jókòó táwọn bọ́lẹ̀ lórí nǹkan gbọ́n فجعل الرجل فجعل الرجل ياخذ الاحجار فيعمل مسجدا يصلي فيه nani pé àwọn wa mú òkúta ìgbà táwọn kírun àwọn wa mú òkúta àwọn wa fi síwájú ibi táwọn kọjú sí láti fi kírun onífàlámà an asbahna onígbà táwọn wa jí làárọ̀ idh nahnu qad sallayna ila ghayri al-qibla àwa di pé àṣekèsè kíbla la kọjú sí kírun nígbà táwọn jí fakulna ya rasulallah àwa lè wà nábì laqad sallayna laylatana adhihi laghayri alqibla ibi tá a kírun lánàá sí kìí máa sí kíbla fa anzalallahu ta'ala ọlọ́run wa sọ kalẹ̀ wa sọ ayé àyíkalẹ̀ fún anabi pé walillahi almashriqu walmaghribu fa aynama tuwallu fa thamma wajhullah wọ́n ní ọ̀rọ̀ yìí rọwáwù yẹnì rọwáwù ẹ lẹfàtàmà wájú ọlá ipe ibẹ̀ náà ibi tẹ kọjú sí òun ibùdájú kọ ọlọ́wọ́ba náà ni so àwọn ẹ̀rí tó wá fún ẹni pé àwọn tó jẹ́ àwọn rọ́wì hadith yìí ó jẹ́ rìwáyà tó ń jọ jẹ́ rìwáyà tó wà da'if nínú pé ọlẹ̀ kọ́lá ń bẹnu àwọn afẹ́sìmẹ́tọ́ nínú pé òun kọ́ ipò wọn lẹ ipò yìí tí a fẹ́ ka yìí náà òun lòun lẹ àmọ́ tẹ́ bá wo méjèèjì náà ó ṣe dédé ara wọn bákan náà ni wọ́n ṣe rí so ni pé ntaṣàfẹ́ ló ń bẹ̀ ni pé tí èèyàn bá ń wà ní ìrìn àjò lórí nǹkan gùnyàn èèyàn lè yan náfìlà níbẹ̀ gbogbo tó bá wù kó kọjú sí àmọ́ pẹ̀lú ẹ̀kọ́ pé tí ó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ kó kọjú sí kébìlà tọ̀ àwọn ṣàlàyé nípa kíbla ní àná ipe kíbla ó jẹ́ shartun min shuruti salah májẹ̀mú kan ni ó jẹ́ inú àwọn májẹ̀mú ìrun kíkí ìtumọ̀ rẹ̀ ni pé ntẹ́yìn ọ̀gbọ́dọ̀ máa ń ṣe ni gẹ́gẹ́ bí takbiratul ihram bó ṣe jẹ́ májẹ̀mú tó ṣe pé at-tahara kára yẹn kọ́ mọ́ bó ṣe jẹ́ májẹ̀mú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíkọjú sí kíbla bẹ́ẹ̀ ló ṣe jẹ́ májẹ̀mú. alimami ibn kathir rahimahullah ìgbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní alḥafiz abubakar bin mardawai wọ́n gbà wá nínú tafsiri àyà yìí látọ̀dọ̀ muhammad bin amr bin alqama an abi salama látọ̀dọ̀ abi hurera wọ́n ní anabi sallallahu alaihi wa sallam sọ fáwọn pé. ما بين المشرق والمغرب قبلة لأهل المدينة وأهل الشام وأهل العراق so wọ́n ní tó lékún níbi ẹ̀yìn لأهل المدينة ولأهل الشام ولأهل العراق so wọ́n ní dọ̀ọ́ìfù ní rìwáyà yẹn ẹni pé rìwáyà tó lẹ́ni Imam Ibn Kathir náà sọ bẹ́ẹ̀ àmọ́ mi ń bẹ tó ṣe pé òun ọ̀lẹ́ iná nìyí tó wá ní pé ma bayna al-mashriqi wal-maghribi qiblatun qala Tirmidhi hadha sahihun so wọ́n ní imaamu Tirmidhi gangan òun gan gba ọ̀rọ̀ yìí wá pé hadith tó wá sahih ni àmọ́ ètò òun yàn pé li ahli al-Madina li Sham wa ahli al-Iraq wọ́n ní riwaayà riwaayà tó wá da'ifa ni àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ntí hadith yẹn ń túmọ̀ sí òun náà ni pé ma bayna al-mashriq wal-maghrib qibla pé láàrin ibùyọ̀ ọ̀run àti ibùwọ̀ ọ̀run ntí ẹnu àwọn afáà papọ̀ lélẹ́rí òun náà ni pé láàrin Madina náà ni Madina náà ni aya yìí náà ni ń báwí àmọ́ gbogbo ẹni tó bá wà ní ibòmíì ibi tí Madina bá ibi tí Maka ti Kaaba tó bá wà náà ni èèyàn wà kíbla sí sokọ́dà níbi àwọn iṣẹ́ tí Imam Ibn Kathir ṣe wọ́n sọ àwọn ibòmíì tó ṣe pé ààyè títí wọn ó yàtọ̀ sí àwọn ibòmíì irúlápẹ̀júwe báyìí ṣàlàyé pé kàábà ipe òun ni ibi tí gbogbo mùsùlùmí gbọdọ̀ kọjú sí àìsàn pé májẹ̀mú ni ó túmọ̀ sí pé téèyàn bá ti kọjú sí òǹtọ̀hún kò ní ìrun àmọ́ tí wọ́n pè ní ọba bí irú ìtò ṣẹlẹ̀ ta kà nínú hadith lẹ́ẹ̀kan ipe òru ni wọ́n kírun wọ́n wá kébìlà pàtó wọn sápadà kírun wọ́n rí i pé kébìlà kọ́ làwọn kọjú sí so ìyẹn ti ó ti kọjá náà nù so kẹ́kẹ́ gbìyànjú òun ní ṣe bẹ́ẹ̀ mọ́ ní ìgbà míì tọ́tà bá ń sọ̀rọ̀ kíbla nínú nǹkan tí àwọn afáṣe lálàyé ipe a máa fi ń dá kíbla mà òun náà ni tí ẹ bá wọ ìlú tí ẹ bá wọ ìlú kan tó jẹ́ ìlú tí yóò dé rí nítorí kéèyàn ṣe ni pé kéèyàn ó béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí níbẹ̀ ipe níbo lẹ̀ ń kọjú sí kírun níyà yín tó bá ti ṣàlàyé ibi tó ń kọjú sí kírun fún yàn kí wọn máa bá irun yàn lọ àfi tó bá jẹ́ pé ẹni yẹn bá ní ìmà tó ṣe pé ìmọ̀ rẹ̀ yẹn ó lè fi dá kíbla mà fúnra rẹ̀ tó bá ti débi tó wà kó mọ̀ pé òun ní bùkátà sí kó wọn wá kíbla fúnra òun lára àwọn nǹkan tí èèmọ̀ á fi mọ kíbla tafsiri kan bẹ́ẹ̀ tó ń pè Qur'an lil Qur'an so tabalọ lewu ngba ti n tu aya wa alamatin wa bin najmi hum yahtadun ipe ìràwọ̀ ima n jẹ́ imana yẹni pé ma ń jẹ́ àmì tí a ma fi ń dá àwọn ọ̀nà ibi tí a so wọn mú wá pé lára tí ma fi ń ibi tí a bá fẹ́ dá kíbúlà sọpọ́ ti ní pé ìràwọ̀ ó jẹ́ àmì tí ẹ̀ mọ̀ fi ma ibi tí ẹ̀ bá ń lọ lórílẹ̀ ayé so wọ́n wá ní ìràwọ̀ kan bẹ ìràwọ̀ yẹn ń pè ní nájìmù al-Qutbi anájìmù al-Qutbi ipe ìràwọ̀ yẹn gbogbo gbà náà ní máa ń wà ní òkè ń inú àwọn ìràwọ̀ tí kì í pamọ́ ni ẹni tó bá wá dáa máa tó ti kọ́kọ́ mọ kíbla tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ni pé bóyá ń gbà tó wà lọ́sàn-án ó rí pé bí tí kìíní yìí kọjú sí ni ìgbà tó di lálẹ́ ìyẹn ti rí pé tọ̀ ìràwọ̀ yìí o ọ̀nà ibi tó kọjú sí ni ìràwọ̀ òun tiẹ̀ sí ní òun è change gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe dáa kìí sí fi ìgbà kan kọ́ máa jáde ní ojú sánmà so ìràwọ̀ yẹn nínú nǹkan tó máa fi ń dá kíbla mọ̀ ni kódà afá ṣàlàyé pé ìràwọ̀ òun ọ̀kankan ibi tó bá ti wà tó kọjú sí ọ̀kankan kíbla ní fún àwọn tó bá dá mà sùn yóò ṣe lélẹ́ mà nǹkan tí èèyàn bá gbọ́ rí ìyẹn máa takò nǹkan tí èèyàn bá gbọ́ rí ìyẹn máa takò pàtàkì jùlọ lọ́dẹ̀ tí èèyàn bá mọ̀ pé kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ àbí kì í ṣe nǹkan pẹ̀lú ìfẹ́ ẹnu kéwàá mẹ́ni kò sí ti ń jẹ́ nájímù kútúbí nájímù kútúbí. ń bẹ tí wọ́n fi ṣe àlàyé pé ìyẹn máa fi máa ń ti ń jẹ́ ibi tí ìyẹn máa ń lọ wọ́n lè wà àlàmẹ́tò ayé anahari hi anaharet wà àlàmẹ́tò wọ́n ní ayé wàjà fil ardi أنهارا وسبلا تهتدون وجعلنا فيها كذلك علامات تتميز بعض الجئات عن بعض فبعض الأرض صحارى وبعضها غابات وبعضها أحراش وبعضها سهل وبعضها وعر وهكذا وقوله وبالنجم أم يهتدون wọ́n ní ipe ìgbà tó lọ́wọ́ sọ pé pẹ̀lú ìràwọ̀ ẹ máa fi ma ibi tẹ́ ń bá ń lọ yẹn ni pé aláhìní anasiyaki anadmi yaktadi anyaji abẹ́bọ̀mí rẹ̀ mukhatab وبالنجم الذي أنتم تهتدون في هذا العدول إشارة إلى أمور أولا ara ń tàfi mọ̀ pé ìràwọ̀ máa ń jẹ́ ìtọ́ka òní pé anna nujumu fi sama mushrikatun ipe àwọn ìràwọ̀ tí ń bẹ ní sánmà ìmọ̀ ń tàn ìmọ́lẹ̀ ala nasi jami'an gbogbo yẹn ni ó tàn sí bẹ́ẹ̀ ìṣúra yàrá ahadun duna ahadin ala khilafil an'ar wa subul bó ṣe lè wò kíbi téèyàn wà kó yàtọ̀ yóò máa rí ìràwọ̀ wọn ni wà innaha takhtalif fi makanin am makanin ìràwọ̀ yẹn ìmọ̀ ń yàtọ̀ láyè kan sí àyè kan wà tó jẹ́rù fi amkinatin wala tó jẹ́rù fi ukhra ìyẹn lè rí níbomi tí èèyàn lè rí níbomi wọ́n ní nínú àwọn ìràwọ̀ tó ṣe pé èèyàn wá ní sáláì má rí ní sánmà òun náà ni anajmu alkutubi tó ké gbogbo náà ni òun máa ń wà ní sánmà ní tiẹ̀ so ẹni tó bá ti dá àmà ó ń tọ̀ ń yọ̀ máa dá kébìlà máa kúrò lára àwọn tó tún máa ń mọ nípa ilmul falak lára tó tún máa fi ń dá kíbla mọ̀ ní kí atẹ́gùn pẹ̀lú tẹ́jìrìbà ni wọ́n ti bọ̀ táwọn bá dúró níbì kan tó bá wù báyìí tó bá rí pé bátẹ́gùn ṣe ń fẹ́ lọ ní ń ní ọ̀nà kíbla ní ń sì dá mà so ìgbà táwọn èèyàn wá mọ irú eléyìí tó wá tún di pé n ti ń jẹ́ ọ̀làjú ó tún wá tó dé àbí ní ìmọ̀ ìmọ̀ sáyẹ́nsì ó tún dé so àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n tún jẹ́ àwọn mùsùlùmí nù àwọn onímọ̀ sáyẹ́nsì hùn kódà àwọn tó wọ́n ṣe mùsùlùmí náà tó ṣe pé àwọn kan fẹ́ gbé ìmọ̀ jáde ti wọn ni wọ́n gbé jáde pé àwọn ọ̀nà tí wọ́n gbà tí ó fi máa ti ń jẹ́ pé jihatul kibla ọwà òun náà ni nǹkan tó ń pè ní bùsọ́là òun náà ni compound tó máa ń lọ àbí ká pè ní kibla finder tí wọ́n bá lò yóò fi dá ibi tí ń jẹ́ kibla mà sólè yìí ó jẹ́ àwọn ọ̀nà tí èèyàn fi lè mọ̀ kí wọ́n wá rẹ̀ ṣàlàyé fún yàn ipe ṣáìdì yìí òun ni kíbla wa nítorí kú fún yẹn náà ni pé kí òun fèsì ibi tí wọ́n bá ní ọwà kí ọmọ lò fẹ́ ló pé a irọ́ ìnígbà tó bá wù mí ni ṣebí lóde òní à ń fi aago àfi ń dìtámì àsìkò irúlápẹ̀jú ni taba kímọ́ gírèbù ní òní ta kílágo méje sọ́nà lòrún wọ̀ tí òun jáde tó bá dirú ọ̀la tó bá di pé látago márùn ni òjò ti rọ̀ òrùn wá jáde mọ òjò kan ti rọ̀ ṣé ìwọ̀n abẹ́rẹ́ yọmọ sínú lágo márùn ni so n tí yóò lò náà ni pé dédé aago tàná náà lè yóò lò ní òní àbí dédé aago tòní náà lè yóò lò ní ọ̀la so ó túbọ̀ sí pé n ti ń jẹ́ àwọn nǹkan ọ̀làjú ìgbà míì a ní bùkátà sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ wá wo àwọn èèyàn gbogbo táwọn ń sọ yìí tó bá fẹ́ da ọ̀rọ̀ rú wọn wà ní ẹ lè fi kọ́mpásì ṣe ègbó ló gbé kalẹ̀ sí yorùbá ló gbé aago kalẹ̀ sí yorùbá òun ló gbé aago kalẹ̀ ó kù sẹ́jú márùn-ún ó kù sẹ́jú mẹ́wàá sí yorùbá ló gbé kalẹ̀ ló gbé aago kalẹ̀ sobi láfi mọ̀ pé à ń ṣe àbòsí fúnra wa ó mi pé ntí a bá fẹ́ gbà nínú ọ̀rọ̀ ẹ̀sìn ètò ṣe dédé ìfẹ́ ẹnu tiwa ni eléyìí aburú ńlá ni sòwò náà ni pé ọ̀rọ̀ kébìlà yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò ní àmójútó dáadáa lẹ́yìn kébìlà kọ́mọ́jẹ́ pé yóò lóhun kírun tí ó kà máa fi irun rẹ̀ ṣòfò so wallahu alam naam. وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون الله سبحانه وتعالى ó parí ìdájúkọ anabi sallallahu alayhi wa sallam láti máa fi kírun wọ́n tún kọjú ọ̀rọ̀ sí àwọn aliyahudu àtàwọn nasara tí wọ́n ń sọ ọ̀rọ̀ àbùkù sí ọlọ́wọ́n ọba azza wa jal kí ni ọ̀rọ̀ àbùkù náà òun náà ni. قالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون olúwa ní àwọn banu israel ara nǹkan tí wọ́n ń ṣe tí ó bí ọlọ́wọ́n ọba nínú tí wọ́n fi di ẹni ẹ̀kọ́ òun náà ni pé kọ́ọ̀lù wọ́n sọ pé ittakhadha Allahu waladan ipe olúwa ní ọmọ yẹn ni pé ọlọ́run ó bímọ. al-imam ibn kathir wọ́n ní àyà yìí wọ́n ní ishtamalat هذه الآية الكريمة والتي تليها على رد على النصارى أن يا يا oúnjẹ ọ̀rọ̀ tí ń kó ọ̀rọ̀ sí àwọn nasara lẹ́nu àwọn christian wakadha man ashba'ahum min yahud àtàwọn tó bá jọ wọ́n inú àwọn yahudi àtàwọn tó jọ wọ́n inú àwọn mushriki al-arab inú àwọn ẹlẹ́bọ tó ṣe pé wọ́n ń sọ pé ja'ala malaikata banatullah wọ́n sọ àwọn màláíkà wọ́n ń pè wọ́n ní ọmọ obìnrin ọlọ́run wọ́n ní ọlọ́run bímọ àwọn màláíkà ní ọmọ rẹ̀ kọ́dọ̀ obìnrin ni wọ́n olúwa wa ń fa akadàbà Allahu jami'ahum fi da'wahum olúwa wa ń sọ fún wọn pé òpùrọ́ ní gbogbo nǹkan tẹ́ ń sọ yìí tẹ́ ń sọ pẹ̀lú ọba ní ọmọ náà lọ́n fi ní pé wa qalu ittakhadha Allahu waladan subhanahu olùwà ní mímọ́ ìmí ọlọ́run mọ mọ́ mọ tayọ irú nǹkan tẹ́ ń fi ń ròyìn ìmí ọlọ́run ọba yìí ipe mo ní ọmọ ipe mo bí ọmọ ìmí ọlọ́run ọba mo kọjá bẹ́ẹ̀ torí pé kí ni ẹ rí i pé Allah subhanahu wa ta'ala olóhùn ọ̀fẹ́ kéèyàn sọ pé nǹkan kan jọ òun nǹkan kan jọ ọlọ́run ọba ẹ̀wò kí ló fẹ́ ni ọlọ́run ọba lára látara pé tó bá ṣe pé nǹkan àpọ́nlé ní tó wù ni tó a pé ní tó wù ọlọ́run ọba ni à ó wù náà nù àmóhun ló ní kó wù ú ntẹ́fi wá mọ̀ ni pé wọ́n ní bẹ́lẹ̀ ó máa fi sàmàwáàtì wọ́n máa fi ard ìyẹn ni pé laysal amru kama iftaraw olúwa ní tẹ́yìn sọ pé mo lọ́mọ a kò rí bẹ́ẹ̀ wa innama lahu mulku samawati wal ard ìkápá sánmà ìkápá lẹ́lẹ̀ àti gbogbo tí ń bẹ ń bẹ tèmi ọlọ́run ọba ni wa huwal mutasarrifu fihim òun ní ń darí ètò wọn gbogbo tí ń bẹ ní sánmà àti lẹ́lẹ̀ òun la wọn òun ní ń fún wọn jẹ òun ló kádàrá alámọ̀rí wọn kódà òun gangan nípa rẹ̀ ká wọn òun ní tò wọ́n bó ṣe wù ú ètò sánmà àti lẹ́lẹ̀ àti gbogbo tí mẹ́ńbẹ́ wọ̀lẹ̀jẹ̀mí ò abidun lahu wà mulkun lahu gbogbo tí ń bẹ ní sánmà àti lẹ́lẹ̀ olùwàbà subhanahu wa ta'ala olóhùn lòun ni wọ́n kàkàtẹ́ fi ń pe màláíkà pé ọmọ ọlọ́run ni ẹ bá nílẹ̀ náà kẹ lọ́mọ ọlọ́run lòun náà kẹ ní sánmà ọmọ rẹ̀ náà ni gbogbo tí ń bẹ nínú lẹ̀ kẹ́ lọ́mọ rẹ̀ náà ni ọlọ́run ní gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ló dé tó fi jẹ́ kí màláìkà lẹ wá rí mú ṣé mo ṣe dá màláìkà ni mo dálẹ̀ ni mo dá sánmà ni mo dá gbogbo tí ń jẹ́ ti ń bẹ lórílẹ̀ ayé odò àwọn òkè gbogbo àwọn oríṣiríṣi nǹkan èmi ọlọ́run ọba dáa ó lè wá ṣe pé màláìkà lẹ wá ń sọ pé ọmọ mi ni sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní àti màláìka tẹ̀ ń wíwò náà gbogbo wọn ẹni tó ṣe pé èmi ọlọ́run ọba náà ni mo dá ni èmi ni mo dá wọn ni so kò lẹ́tọ̀ọ́ kí n mú kan kí n pè ní ọmọ mi ẹlòmílẹ̀ àmọ́ wọn pé ah èwúlá wa dé gan tó fi lóhùn ò ní ọmọ kí ah mo lọ sílẹ̀ lóhùn wọn kí á ní wọn bẹ́ẹ̀ mi kẹ́ náà lọ́mọ kí lóhùn àwọn ọlọ́mọ alimami Kathir wọn ni wal waladu. إنما يكون متولدا من شيئين متناسبين gbé tó bá ní pé yẹn ní ọmọ ọmọ máa ń wá látara nǹkan méjì tán bára wọn mu ó mì pé ó lẹ́nìkejì ní ń jẹ́ báwọn ṣe pé ọkùnrin yóò wá ìyàwó tó pé wọ́n jọ dé èèyàn tí wọ́n bára wọn mu ibẹ̀ lọ́mọ ó ti ṣe kí ni ni ó ti wáyé so bákan náà kódà bó jẹ́ àwọn ẹranko èyí tó bá bára wọn mu mutanasibain tí wọ́n ṣe dédé ara wọn ibẹ̀ ni wọ́n ti máa ń bímọ wallahu subhanahu wa ta'ala tabaraka wa ta'ala laysa lahu nadhirun ọlọ́run sì ní kò sẹ́ni tó jọ kò sẹ́ni tó jẹ́ dédé ẹgbẹ́ rẹ̀ kò sẹ́ni tó jọ bára wọn mu wala musharikun fi aqwamatihi wa kibriyaihi bólú ọba ṣe ní agbára tó bí tóbi rẹ̀ ṣe ga tó kò sẹ́nìkan tá lè ní òun ni ó ṣe dédé rẹ̀ wàlà sọ ìbàlàhù kò lẹ́nu tá a lè pè níyàwó rẹ̀ gbà tó bá rí báyìí a ní pé a sọ pé gbogbo ẹni tí wọ́n fẹ́ bímọ yóò wá ẹnìkan nínú èèyàn àti nínú kódà nínú ẹranko yóò wá ẹni tí wọ́n jọ súnmọ́ra wọn náà ni ọmọ òfin wa wáyé láti bẹ̀ sọlẹ́ ìtumọ̀ sí pé gbogbo tí ń jẹ́ ẹ̀dá tí ọmọ ń jáde lára rẹ̀ ẹni tó ṣe pé ó ẹni yẹpẹrẹ ni bóyá ó rí yẹpẹrẹ òun fúnra rẹ̀ àbí kò fojú rí yẹpẹrẹ òun àmọ́ èyí tó ṣe pàtàkì jù fún ọmọ èèyàn ni pé ọmọ èèyàn gbọ́dọ̀ mọ ríra rẹ̀ ní ìrí ìyẹpẹrẹ torí pé kí ni o ò tó bẹ́ẹ̀ kó wá ní èmi nìkan mo fẹ́ bí ọmọ àbí kóbìnrin náà dúró kó ní èmi nìkan mo fẹ́ bí ọmọ kò ṣeé ṣe bóyá ni pé èèyàn wá ẹni tí wọ́n jọ jẹ́ ẹni tí wọ́n jọ súnmọ́ra wọn tí wọ́n jọ súnmọ́ra wọn ní ìdẹ́dà ní ìrìbá kan náà náà ni ti ń jẹ́ ọmọ ni ó fi wáyé náà ló ọba tó fi sọ́nbómi pé àá wa qalu rahman waladan kí ni ń ṣe àwọn kèfèrí báyìí àtàwọn yahudi báyìí wọ́n mọ̀ sọ pọ́lọ́ ń lọ́ ma olúwa ní laqad ji'tu shay'an iddan á ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ tó burú jù ni kí wọ́n sọ pọ́lọ́ bá ní ọma takadu samawatu yatafattarna minhu <laughs> ẹ̀wọ̀n kan gbólúwọ́ bá ṣe ń sọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ tẹ́ kí wọ́n sọ pọ́lọ́ bá ní ẹnì kejì nítorí ní agbára jù ni nínú tí máa ń bí ọlọ́wọ́n bá ń nú jù ni olúwa ni wọ́n sọ pé mo ní takhadha Allahu waladan ìpolówó bá lọ́mọ laqad ji'tu shay'an iddan á ọ̀rọ̀ tó burú ní lọ́rọ̀ yìí kódà takadu samawatu yatafattarna minhu sọ́mọ fẹ́ jáwálẹ̀ sọ́mọ ó lè fẹ́ jáwálẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí wàtánṣekòlè wàtánṣekòlè ard tó ṣe pé ilẹ̀ gan ó fẹ́ lè lu pẹ̀lú tẹ́ ń sọ yìí wàtàkìrò jìbàálù hàdàn òkè gan ọfẹ lè wó látara pé kẹ́ ẹ mọ sọ pé èmi ọlọ́run ọba mo ní ọmọ ọlọ́run ní kí ló ń wọ́n fi ṣe àǹdà àwòlẹ̀ rahman wàlàdàn ẹni kí wọ́n sọ pé olúwa bá lọ́mọ wàmẹ́ yambagilẹ̀ rahman kò lẹ́tọ̀ọ́ fún ọlọ́run àǹyẹ̀ tẹ́kìdà wàlàdàn bí kọ́lọ́n tiẹ̀ ní ọmọ in kullu fi samawati wal ard gbogbo tí ń bẹ ní sánmà yányán àti ilẹ̀ illa àti rahmanu abdan gbogbo wọn ẹrú ni wọ́n jẹ́ fọlọ́hun faqad ahsahum wa addahum adda olùwọ́ba ti mọ òǹkà wọn ní kíkà kò sí kan tí ọlọ́wọ́ bọ̀ òǹkà rẹ̀ tí ọmọ bó ṣe mọ tí ọmọ bó ṣe tó wa kulluhum ati yawmal qiyamati fardan olúwa ní kódà tó bá di ọjọ́ ògbìn nàìkìyàmà ó ń yín ẹ wàá déwábé mi ọlọ́run ní ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan yẹn ni pé kéèyàn ó máa ronú ìkejì pẹ̀lú ọlọ́run àfijọ pẹ̀lú ọlọ́run ẹlòmí lè máa wò pé ah, alhamdulillah àwọn abọ́nbirú eléyìí àwọn àbòmí tó ń bẹ o tó ṣe pé tíyẹn lè mú nǹkan kan nínú ẹ̀tọ́ ọlọ́run ọba téèyàn ń gbé fún ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run ara tí àyà yìí ń bá wí náà ni o èèyàn ń sọ pọ́lọ̀ ní irú ó ní ẹnìkejì náà nù irú ìbínú tí ọlọ́run bá ń bí nípa ìpè ipò ọlọ́run ọba lọ́mọ irú ìbínú yẹn náà ni ó bí sí ẹni tí bá ń gbé ẹ̀tọ́ ọlọ́run tí ń gbé fún nǹkan mi olúwọba ọlọ́run máa ń wá ìrànwọ́ lọ́dọ̀ rẹ̀ ń là máa ń ké pé tá a ké pé tó ipe allah ya allah ya rahman ń là máa ń pè ń pé kó ṣe nǹkan báyìí fún yàn sànù mi kẹ́mi gbàmí kalẹ̀ nínú wàhálà làmí nínú ṣòro allah subhanahu wa ta'ala nìkan lèèyàn máa ń pè tíyàn bẹ lọ ń pè nǹkan míì èèyàn ni àlìjànú ni wòlíì ọlọ́run ni ẹnìkan tẹ́ rò pọ́n mọ́ ni ẹ̀ ń pè é wallahi alazim ìyálà ìyá ìbínú ọlọ́run náà ni ó mọ̀ ṣẹlẹ̀ ní ààyè òun iná làbí ń sọ fáwọn èèyàn tẹ́ ń pe ibadallah rijalallah ẹ̀yin náà wò tó tẹ́ ń pè ẹ kéwú ẹbí àwọn tí wọ́n ń kéwú kan túmọ̀ rẹ̀ fún yín ẹni tí ò bá kéwú ẹni tó kéwú náà kóhun náà kó ṣe làákà yìí kó wòye pé kí ni túmọ̀ kíní yìí ìbáàdà láàrin jálà lá ẹ sì wá wò ó wá dùn bẹ́ẹ̀ bọ́ sí máa ń dùn o bí n tí ó mú yẹn ṣe rí ibú láyé àtàlùkìyàmà bí ṣe máa ń dùn ẹ̀wọ̀n náà yóò wá dùn yé tó bá bẹ̀rẹ̀ orin ìbáàdà láàrin jálà láàrin yéé wà ó a wàláì azim pẹ̀lú tó ń wíhun ò àwẹ̀ mọ́ gbà mo fi ọlọ́wọ́n bá búra wàláì azim ṣẹ́rí pé wàláì ní sẹ́hùn ṣẹ́rí pé wàláì ní sẹ́ pàtàkì jùlọ wọ́n tó ti gbọ́ rí ipa nǹkan mọ̀ ní hey ẹ̀bọ ní kiri yìí ọwọ́ máa gidi pé a mọ̀ pé náà ni ìbádàlá ọmọ tó ń wí ni wípé ẹ̀yin ẹrú ọlọ́run rìjálàlá ẹ̀yin èèyàn gidi lọ́dọ̀ ọlọ́run àyínú náà ẹ ràn wá lọ́wọ́ tọ̀ kírísítẹ́nì tó bá jáde tí kírísítẹ́nì bá ń pe pé lójúkọ jésù sọ pọ́ sọ fún kírísítẹ́nì pé kèfèrí ni ọ́ tó bá ní kí lòun ṣe ní òun pé jésù lọ́lọ́run òun pé jésù pé jésù kọ́ gbọ́ kalẹ̀ pé jésù ó oh, jésù bless jésù wọ́sàn jésù gbàmílà jésù gbàálà sọ pọ́ sọ pé ẹlẹ́bọ̀ lẹ́yìn kiri yìí wàláì jésù máa ju gbogbo àwọn ìbádà látẹ̀mọ̀ ń wí lọ jésù ju wọn lọ bẹ́ẹ̀ nìkan kí mùsùlùmí kan jáde lónìí kóhun ní jésù gbàdúrà mi ẹ̀ríkẹ́ wà láyà nílé wí kẹfìmọ́ báwọn èèyàn ṣe da ẹ̀sìn rú wa lọ́wọ́ dé mùsùlùmí kẹ́kọ̀ọ́ ò nílé wí kọ́jọ pé jésù gbàdúrà ni jésù anábì ni mò ń jẹ́ bẹ́ẹ̀ anábì Ìsá kìí ṣe anábì kékeré lánàá anábì ọlọ́run àwọn ará àwọn ulul azmi mina rusul náà ni ara àwọn tó tún jẹ́ márùn tó tún special láàrin àwọn anábì ọlọ́run lọ́la anábì Ìsá wà ẹ̀wọ̀n yóò ní mùsùlùmí la àní ẹ sọ pé kẹ́nìkan wíwò kódà àfà àfà tóun náà ń sọ pé ọyẹ ẹ máa wí ẹ sọ pé kó sọ pé jésù pàmílà ẹni kó wí wò kó nílé wí kí ló wá dé tẹ́lẹ̀ lọ lè ń pe Abdul Qadir tẹ́lẹ̀ lọ lè ń pe ìbádàlá tẹ́lẹ̀ pé àní jésù ju àwọn ìbádàlá yìí lọ sẹ́ẹ̀ sebáwọn ìbádàlá ìbáwọn ya kìtọ́bù ya àwùtádù ya àsìyádù sebáwọn náà lẹ́ ń pè ànábì Ìsá ju wọn lọ wallahi summa billahi alladhi la ilaha illa huwa ẹni tó bá ń gbọ́ bóyá mi ni mo sọ ni abẹ́lómi lọ sọ ni pé tí ẹn bẹ́ẹ̀ lé ń pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́hún tẹ́ni wá òkè àmọ́ wí ni òun fi àlìkìyàmọ̀ rẹ ṣeré ni summa billahi alladhi la fi àwẹ̀ rẹ òun fi ṣeré ni irun rẹ òun fi ṣeré ni ṣètọ́nì ni ṣètọ́nì ni ṣètọ́nì wá pé tì àwọn àlìjẹ̀nu pé tì yín bẹ́ẹ̀ máa wí kérí ibú mọ́ báyìí nso mo fi ọlọ́run bá búra ní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ fura mọ̀ ń tẹ́ fura mọ̀ nù inú ó tún wá dùn ó tún wá ju ìlú sí pé ee ó ti wá dùn báyìí aa ah! wàláìl azim wàláìl azim ẹbọ tó ní agbára ni ẹbọ tó ní agbára ni kí wọn pe ìbádà lárìjà làlá tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín nìsín rẹ̀ lè mọ́ ní ah, ẹ̀mọ̀lélẹ́skìsì lọ́dọ̀ ọlọ́run o àmọ́ nìsín ẹ̀mọ̀ rẹ́ni sọ fún yín o ẹmọ rẹ ni sọ ẹ ni pariwo fún yín o so liyahya man hayya an bayyina ẹni tí ó ṣoríire tí ó là yóò là pẹ̀lú àlàyé lásìkò yìí yóò clear ni wa yahlik man halaka an bayyina ẹni tí ó sì sọnù náà tí ó parun tí ó kọbára rẹ̀ wájú ọlọ́run yóò kọbára rẹ̀ pẹ̀lú bayyina pẹ̀lú káyìlà clear so wallahi fi ọ̀rọ̀ ẹbọ sọ̀tẹ̀ pé a sì ní gbà fún ọ a sì máa wí náà ni a èyí fi ọ̀rọ̀ ẹbọ sọtẹ o ìbádà èyí fi sọtẹ ntí o bá sí nínú ọ̀rọ̀ ẹ̀sìn èyí fi sọtẹ èyí fi sọtẹ kí ni túmọ̀ pé má pe ẹlòmíì tó yàtọ̀ sọlọ́run kí ni túmọ̀ rẹ̀ má mú ẹlòmíì kún ọlọ́run má sọ pé ẹlòmíì rí di ọlọ́run ọlọ́run ni wà kọ́ọ́lù odò ìrú ni astajib lakum wa qala rabbukum ud'uuni astajib lakum olúwa ní èmi pè èmi náà ni ẹ máa pè ọlọ́run ló wí bẹ́ẹ̀ pé èmi ni ẹ máa pè astajib lakum èmi ní gbàdúrà yín níbolẹ̀ ti rí ẹ pé lò kódà èyí pé ànábì ike yẹ muhammadu muhammadu ah ṣé sọ́hùn lọ́lọ́hùn ni kí sọ́lọ́hùn ẹbí kan ní pé ya Rasulullah husbi yadi ah òun kọ́ là nẹ́bí ọlọ́run kọ́ lọ́lọ́run alọ́run ní kéèyàn pé níbi yóò fi mọ̀ ṣebí anabi sallallahu alayhi wa sallam níjọ́ tó ṣòro bá dé anabi ah, náà kọjú sọlọ́run anabi náà kọjú sọlọ́run ni ẹ wo gbà tí tó yà pé ọlọ́run bá lànàbí lọ́pẹ́ tí yẹn bá máa ń pè lànàbí ni níjọ́ tí ó sùpá wọ̀ wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ara rẹ̀ sì ń gbọ̀n tẹ́rẹ̀ ọdúnfàrọ̀ ìṣù ara rẹ̀ ń gbọ́n pìpìpì pé eh, tí ipa yìí fẹ́ parẹ́ ni ó túmọ̀ sí pé nǹkan ni kí ni nǹkan ọlọ́run nǹkan kò darí nǹkan kan nínú ẹ̀dá ọlọ́run ànábì ò kọ̀ǹtró kankan nínú ẹ̀dá ọlọ́run ọba kéwòn lẹ́nìkan ń bọ́lọ̀ ń kọ̀ǹtró ló là ń ké yìí ṣe pé ìtumọ̀ rẹ̀ ni pé téèyàn bá ní ọlọ́run lọ́mọ ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ń sọ pé ó ní ẹnì kejì tó ń bá ara wọn mu tí wọ́n ṣe dédé ara wọn lọ́mọ fi wá wáyé iná ni Imam Kathir ni pé kò sí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ sókè yóò ní pé ọlọ́run ní ẹnì kejì tá a tún máa pè yàtọ̀ sí à ó lé o wàláhì iṣẹ́ rí ẹbọ nǹkan tó ṣòro ó dùn ṣe ẹbọ ẹbọ máa ń dùn ṣe o ẹwò ẹnu kéwòn kẹwòn wí lásán ẹnu bí lẹ́yìn amẹ́ríkà a bí gbogbo òun wa náà bàjẹ́ wàláhì yóò bàjẹ́ o olúwa kọjú sí anabi sallallahu alaihi ipe walaqad uhiya ilayk wa ila alladhina min qablik la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna min al-khasirin olúwa ní ẹbá ń sọ́sọ́ látọ̀lá náà àmì tílkà òjátùná ẹ̀dàkùn mọ́fẹ́ káàkà fúnra wa kí gbogbo wa náà ká mọ́ lọ lè yẹ ká wo tó wà ń bẹ̀ ká mọ́ tí ọlọ́wọ́n bá tó sọ fún wa níbi àwọn àyà yìí olúwa ní walaqad uhi walaqad uhiya ilayk a sọ fún wa nàbí wa ila alladhina min qablik àwọn tó ṣáájú rẹ náà a ti sọ fún wọn yẹn pé àwọn ànábì ọlọ́run yòókù náà gbogbo ọlọ́run bá sọ fún suratul an'am ni wa tilka hujjatuna atayna ibrahima ala qawmihi narfa'u darajat darajatin man nasha inna rabbaka alimun hakim. olúwa ní eléyìí ni àwíjàre tá a fún anabi ibrahim ala qawmihi lórí àwọn ìjọ rẹ̀ ìyẹn ni pé anabi ibrahim tọ́lọ́run bá fún ní imani ó fún ní tawhid tawhid tó ṣe pé àwọn ìjọ rẹ̀ wọn ò ní ọlọ́run bá fún un ó ní alimun hakim olúwa bá jẹ́ ọba onímọ̀ ọba ọ̀jọ̀gbọ́n ẹ̀ tí rí náà náà mẹ́bà mi kà díẹ̀. wàtílkà hujjatuna wàtílkà hujjatuna àtẹ̀yìnláha Ibrahim ala qawmihi نرفع درجات ما نشاء نرفع درجات من نشاء إن ربك حكيم عليم Olúwa bá ní àwíjàre ta fún anabi Ibrahim lórí àwọn ìjọ rẹ̀ Ọlọ́run máa ń ṣàgbéga fẹ́ni tó bá wù inna rabbaka hakimun alim Olúwa bá lọ́jọ́ ọjọ́ ọ̀jọ̀gbọ́n bí ṣe máa ń ṣe ọlá rẹ̀ alim òun lọ́ọ́ máa bí ṣe ń sọ ọlá rẹ̀ ẹmọ wá wò olúwa bẹ̀rẹ̀ sí wá ń ka àwọn ànábì ọlọ́run bá rẹkẹtẹ níbí olúwa wa abna lahu isahaqa afún ànábì ibrahim ní isahaq wa yaqub inú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà yaqub wà ń bẹ̀ kullan adayna àwọn afọ̀nàmà wọn yẹn pé a ṣe wọ́n ní ànábì ọlọ́run wa nuhan adayna min qabl ànábì nuhu ti ṣáwájú wọn o ó dá ànábì mélòó mẹ́ta wa min dhurriyyatihi inú àwọn àrọ́mọdọ́mọ nabiyullahi nuh òun náà ni dàúdù wà odi mẹ́rin sùlẹ̀yìmánu wà odi márùn ayúbù wà odi mẹ́fà yusufu wà odi méje musa wa harun odi mẹ́sàn wa kadhalika najzil bá ṣe máa ń sẹ̀sán fáwọn ẹni rinu wa zakariya odi mẹ́wàá wa yahya mọ́kànlá isa méjìlá ilyas ó di mẹ́tàlá kullu mina salihin wa ismail ó di mẹ́rìnlá wa aliyasa mẹ́ẹ̀ẹ́dógún wa yunus ó di mẹ́rìnlógún wa lutan mẹ́tàlélógún kullan faddalna alamin olúwa ní gbogbo wọn adá wọn lọ́lá àwọn ànábì ọlọ́run mẹ́tàlélógún ọlọ́run ọba dákọ níbi áyà yìí wọ́n ni min abáyihim wa zuriyatihim wa ikhwanihim wa ishtabaynahum wa adaynahum ila sirati mustaqim olúwa ní àwọn bàbá wọn àwọn ọmọ wọn àwọn ọmọ ìyá wọn a ṣe wọ́n lẹ́ni ẹ̀ṣà a sì ta wọ́n lọ́rẹ a tọ́ wọn sí ojú ọ̀nà tó tọ́ olúwa ní dhalika hudallah ìta ṣe fún wọn yìí ìmánì yìí òun gẹ́gẹ́ ni mọ̀nà ọlọ́run ọba yahdi bi iman yasha min ibadihi ẹni tó bá wu ọlọ́run ni mo fi mọ̀nà ẹ wá wo bí tí mo fẹ́ ká lọ lè rí gẹ́gẹ́ ní walaw ashraku walaw aṣírọ́kù àwọn ànábì yìí tán já ànábì ọlọ́run tó lẹ́bí ọmọ ní sáwọn àfá sáwọn àfá àwọn náà gbogbo iṣẹ́ tí wọ́n náà tó bàjẹ́ olúwa ní táwọn ànábì mẹ́tẹ̀ẹ̀tàdínlógún yìí tọ́bẹ̀ ilé ṣẹbọ pẹ̀lú mi làhábìtọ̀ ànihùn máa kánú yàfàlùn ẹ̀yà àmẹ́lùn àmì làhábìtọ̀ ànihùn máa kánú olúwa ní gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe làhábìtọ̀ gbogbo ọba jẹyẹyẹ ni tọ́bẹ̀ lè mú ẹlòmíì kún ọlọ́run tí wọ́n pe ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba ẹ̀wọ̀n kan oore o wàláì azim àfikẹ́yìn ọ̀ṣọ́ra tí wọ́n fẹ́ fi ìmọ̀ọ́nì rẹ̀ ṣeré àwàdà lẹ́pẹ́ bí ẹbọ sí máa rí nánu bí ẹbọ bí ṣe máa rí nu ìmọ̀ ń rọrùn láti ṣe so àfikọ́ lọ́wọ́ bá kó ṣàánú fún yẹn ni so ní pé ẹ̀dá kúnkúrà wallahi azim mo tún bẹ̀ wá mo fi ọlọ́wọ́ bá tó tóbi jù mo fi bẹ̀ wá ẹ̀dá kùn n tẹ́ máa ń sọ fún wa pé ẹ bọ́ ni ẹ mọ̀jà ṣeré o ẹ mọ̀jà àní gbà wallahi azim ìbádẹ́ ẹlòmíì ó ti ó ti kò ní nǹkan níwájú ọlọ́run yóò ti fọkàn sí pé òun gbá rẹ̀ ó fọkàn sí pé òun kírun ó fọkàn sí pé òun ṣàtìkárù ó fọkàn sí pé òun ka alukur'an àmọ́ ó lè jẹ́ pé nǹkan tó kàn wí tí ó tó ṣẹ́jú kan ó wí ó jó àyà ó jó gbogbo gbogbo ládàrí ó jó níwájú ọlọ́run iná lè yẹn gbọ́dọ̀ jìnà sáwọn oníbídíà yẹn gbọ́dọ̀ jìnà sí wọn èyàn gbọ́dọ̀ jìnà sí wọn oore kan ò nírí lára wọn bí wọ́n ń ké kùránì ìkékùké ni tọ́lọ́wọ́n ìkéèké tó pé kùránù ọmọ fi sépèlé yàn bọ́n tú ìtútí kùránù ọmọ fi sépèlé yàn ni wọ́n mọ̀ tú bẹ́ẹ̀ náà rí lóríṣiríṣi lu àyí tí kùránù ọmọ fi sépèlé yàn ni wọ́n mọ̀ tú so torí pé kí ni kò sí ọ̀nà tíyàn fẹ́ tọ̀ tíyàn bá ti tọ̀ ọ̀nà tí anabi sallallahu alaihi wasallam ń gbé kalẹ̀ ọgbà bòmí lọ ni torí kò sí ọgbọ́dọ̀ tọ̀nà ọgbọ́dọ̀ tọ̀ ọ̀nà tó o bá ti wá tọ̀ ìtànà gbígbé kalẹ̀ ọgbà bòmí lọ ìgbàbòmí lọ èyàn já síbòmí so náà ni pé so n ti ń jẹ ẹbọ àfi kó yé wa o mo sọ fún wa pé ẹni tí bá ń pe jésù pé jésù gbà mí jésù là mí ẹ mọ̀ sọ fún pé ìmọ̀ ń ṣẹbọ ni pé kèfèrí làwọn jésù yìí àbí ràn mí lọ́wọ́ jésù a mọ̀ sọ pé kèfèrí ni wọ́n tọ̀ ìbádàlá sí wọ́n tó ànábì yẹn sá wọn ò mà tó wọn kódà kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni wọ́n ntọ́lọ̀ ntó ṣẹlẹ̀ nípa títí anabi isa tó ní tó tó pé tó tẹ́yìn bá pe anabi isa pé jésù gbà mí ìdájọ́ tó fẹ́ ni fún ẹni tó náà ń pe tí ń pe ìbádàlá kódà tó bá ti yẹ pé ẹgbẹ́ kan náà ni wọ́n abẹ́lé ń ta sí wọn ìṣẹ́gbẹ́ ara wọn so òun ni pé ọlọ́run kọ́mọ́ ṣàṣàánú fún wa o kọ́ la àwùjọ wa yìí níbi fìtínà ẹ̀ bọ́ bí wàhálà ẹ̀ bọ́ so kọ́lọ̀ kọ́ mọ́ṣá sànú fún wa so àwẹ̀ wa tá ń gbà kọ́lọ̀ kó jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo ìrun wa tá ń kí kọ́lọ̀ kó jẹ́ kó tẹ́ ìgbìlẹ́wọ́gbà tìláwà wa tá ń ṣe kọ́lọ̀ jẹ́ kó tẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba hada wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallam tasliman naam. oníbẹ̀rẹ̀ yín ṣé ó dára ká máa kéde àlàyé nù. dàlá ìlú ntí àwọn tí máa ń ké láwọn fi ń ṣe òun náà nìkan wọn làwọn fi ń ṣe fún anabi a sì mọ̀ pé àsàlátù ṣíṣe fún anabi ẹ̀sìn ni ntáwọn abẹ́rẹ́ wa ni pé ǹjẹ́ àsàlátù tó ń pè ní dàlélù yìí sí anabi ló fún wa èsì rẹ̀ ni pé kí ni rárá anabi ò fún wa anabi ò fún àwọn mùsùlùmí ẹnìkan ló jòkó ló rọ wọn náà lè jòkó kí wọn náà rọ báwọn náà wọn pẹ ní wọn ní jazuli sòun ló rọ sulemanu jazuli òun lọ kọlà lélù so àwọn tí ẹlòmíwà máa ń wò pé a àdúrà àwọn nǹkan tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí wàláhì tán bá ṣe rí tábẹ́ ilé fi nǹkan ẹyọ kan hàn yẹn péré nínú aburú tí ń bẹ́ẹ̀ nù dàlélù èèyàn sá àfẹnutẹ́sìn ọba yìí àbí tí kéwù ọba yìí ọ̀rọ̀ yẹn bóyá ní nǹkan bíi ìjẹ́ ẹ̀fà mo lè wo ẹnìkan ní àlèkímọ́ náà ni ẹni wá ní òun gba ẹwọ́n tó burú dé òun wọ́n ti translate ìdálélù òun sí English mo wá ba lọ́dọ̀ ẹni yẹn wọ́n wá mo ní à ìdálélù ni wọ́n ẹni olóhùn gbà lọ́wọ́ ẹni òun ni ìpẹ́ ẹni olóhùn rà oníkóró òun rà fún gbogbo fámìlì òun lọ́nà òun rà fún gbà táwọn wá rí lọ́wọ́ rẹ̀ àwọn wa sọ pé ah ń pé aburú mẹ́mbì dà lélù yìí fa ọ̀rọ̀ ni aburú òní mẹ́mbẹ́ ó ní ah kódà ẹbọ ẹbọ ń bẹnu rẹ̀ ó ní ah, ah ah ẹbọ bò òun wá sọ gbólóhùn yẹn fún ọ̀rọ̀ wa ni ah ah àwùzùbìlà ah, ọlọ́mọ̀jẹ̀ òun wá ní ọ̀rọ̀ agbèlè àwọn lọ́wọ́ pé káwọn bá wọn wà àwọn wá ní ti ń bá bọ́ wọn wá tó bá ti rí nǹkan ó ní ah òun ní dédé ẹ̀ mà sògbà tí mo wá débẹ̀ ni ẹni tí mo wá lọ ń wá gbé kíní òfin mi kí n dákun kí n bá wọn wá ibi tí ó burú tó lágbára yìí ń bẹ yìí kí nǹkan náà allahumma salli ala muhammadin ma nafa'ati tamaimu ma nafa'ati atamaimu wàláì mi kàn ṣe ń wò ni pé ah ìwà ń kọ́ lọ́wọ́ má jẹ́ kí n rádàwọ̀ nbìkíní yìí o tó rádàwọ̀ ni pé tó bá wà tó bá rí i tó bá wá tó rí àdánwò nù nísàwọn kó àwọn ọmọ jìkìrì ládánwò mi kìnnì nísàwọn àwọn wáyé wáyé wáyé bọ́lọ́ kẹsì fi bọ́lọ́ kẹsì fi ẹ̀hàn mi nù bá ah, alhamdulillah sọmọ́ra àwọn afirẹ́ gba ìrùkọ́ bẹ̀ báyìí àwọn afàásì rèé o kí ni tán sọ ni pé ọlọ́run mọ sàṣàlátù fà nábì mẹ́nẹ́fà àti tàmá imù lópin ìgbà tí ó ń dè pàró tí bá ń ṣe àǹfààní ẹ dákun ṣé pàrútà nàbì ní ẹbọ ní jẹbẹ ipe iná rúkọ wàtàmẹ́yìmá wàtíwálá ṣírìkùn tánàbì ní ẹbọ ní jazuli wa ń fi pàró bẹ ọlọ́run pé kó fi sàṣàlátù fún ànábì so ó mi kí ọmọ ní pé òpin ìgbà táwọn èèyàn bá ń rí ìwúlò láti bí ẹbọ mọ tó sàṣàlátù fún ànábì ẹbọ tó ikú mọ ń ba ogun sẹ́yìn jẹ́ wọ́n wá ní tí bá ń wúlò tí a rí pé àdánwò nù so mo ní ìyẹn gan ó yẹ kó tó fún yàn lẹ́yìn ọkàn ó kó tó fún yàn kí wọ́n pé aaa kíní yìí yẹ ń jìnnà sí kíní yìí kí wọ́n máa ṣe lẹ́yìn náà wá ní anabi sallallahu alayhi wa sallam èyí tó fún wa lásàlátù ó ń dà ó ń dà ń gbọ́dọ̀ láti ṣe dé tó pé àwọn àsàlátù ní eh, eh, eh, àwọn àsàlátù kótókótó kótókótó láwọn láwọn wákàkiri so kọ́lọ́n kó ṣàánú fún wa so ní pé kọ̀dá kí wọ́n máa ka àsàlátù yìí ẹlòmíì ní ẹ̀yìn iṣẹ́ ọ̀kan òun náà ni a. ó pọ̀ kódà tó bá ra mú ìgbẹ́ kínkínní báyìí kí wọ́n ṣe oúnjẹ tó dáa kí wọ́n ra fìgbẹ́ síbi sáàrin rẹ̀ kí wọ́n ní jẹtẹ̀gbẹ́ yìí kó fi bí ìgbẹ́ òun kalẹ̀ tí ọ̀rọ̀ òfin láti máa jẹ ó lè jẹ́ ẹ̀ ẹ̀ ṣe àmọ́ sábòsí lórí ara wa nìyí àní wọ́n mú ìgbẹ́ ní sọ́nà wọ́n kó oúnjẹ rà bàtà kalẹ̀ wọ́n rà gbé ìgbẹ́ kékeré sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí wọ́n ní máa jẹ́ wẹ̀ ńso ṣe fóúnjẹ ni wọ́n jẹ́ bí ò débi ìgbẹ́ ń tiẹ̀ so wọ́n kó ṣàánú fún wa naam. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ẹ dákun báwo ni ọkọ ṣe lè bá ìyàwó rẹ̀ ló sì lè bá ìyàwó rẹ̀ wí ní ìlànà ṣẹ̀yà anabi sallallahu àbí alukur'an ó ti ṣàlàyé fún wa ipe tí obìnrin bá ń wà tí èèyàn nífẹ̀ẹ́ sí so fa ìdòhún kí o ṣe wá sí fún un ẹni kí o dẹ́rù ọlọ́wọ́n bàbá tó a pé yóò bá lọ lè fẹjọ́ rẹ̀ sùn àwọn òbí rẹ̀ ń lé wọn náà ni kí o lọ fẹjọ́ rẹ̀ sùn abẹ́ntí ẹ̀rí kó jẹ́ yẹn pàtàkì tó lè bá sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kí o ṣe àwọn ìgbésẹ̀ yẹn so lẹ́yìn ìgbà tí yẹn bá ṣe léyìí tí yẹn tún rí pé kò yí padà náà ṣé ìwà ìpáǹlẹ̀ yìí náà nísà tó ń bá káàkiri olúwa ní wajruhunna wadribuhunna kéèyàn nà wọn nínà yẹn wá ní kì í ṣe nínà kéèyàn ò ṣe léṣe àbí kéèyàn máa nà gbogbo ara rẹ̀ ọmọ wa ya ìyẹn kọ́ iná pé kó mọ̀ pé ìyẹn disrespect wọn náà ni so kó fi mọ̀ pé èèyàn ṣàpọ́nlé wọn mọ́ náà ni pé ọgbà lára so lẹ́yìn lílù tá à ń sọ yìí kódà tí èyí bá so obìnrin náà ìyẹn ń náyà lójú o èyàn gbọ́dọ̀ gbá yàn lójú anábì ni ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ so bóyá kí wọ́n na lára kí wọ́n na níbòmí kí wọ́n na lẹ́ṣẹ̀ so láti fi kó fi mọ̀ pé a ẹni yìí yẹ̀yẹ́ ọ̀hún pèmí náà ni wọ́n á nà báyìí a tọ̀ olúwa ní tẹ́bá tó rí yẹn tí ò change náà wájú rò hún fílmù àbáwọ̀jẹ̀ kéèyàn ó yan yàrá wọn lódì yóò yan yàrá rẹ̀ ní òdì so obìnrin tó bá jẹ́ obìnrin rí àwọn nǹkan wọ̀nyí ó yẹ kó lè tó fún un kódà obìnrin tó bá jẹ́ obìnrin rí tí wọn bá ti fẹjọ́ rẹ̀ sùn àbí yẹn ṣe wá sí fún un ló ti yẹ kó ti kó tó ó kó tó alḥirru yẹni yaqfi aw taqfihi al ẹni tó bá jẹ́ wọn lóàbí tó bá ti fún nítọ́ka yóò yẹ so àmẹ́ni tó bá ti jẹ́ ọmọ ọmọkọ́mọ èèyàn kéèyàn kò ní gbọ́ wọ́n fún tọ́ka jù bẹ́ẹ̀ lọ so àbí kí wọ́n kó lulu tì í so kọ́nàkọ́nà ṣe wá ní aláìjọmọlúwàbí o naam. oníbẹ̀rẹ̀ ǹjẹ́ mùsùlùmí lè yan kírísítẹ́nì lọ́rẹ̀ẹ́ débi wípé wọ́n jọ máa bára wọn lọ ibi ayẹyẹ tí wọ́n bá ń ṣe. kò dáa kò dáa kò yẹ kó wá dérò ipò báwọn kọ́dọ̀ ayẹyẹ mùsùlùmí tá à ń ṣe lóde òní mélòó lèyẹn lè lọ́mbẹ̀ kátó wá ní títí èsì ti mùsùlùmí so ayẹyẹ ti mùsùlùmí gan mélòó lèyẹn fẹ́ lọ so tí ì bá jẹ́ pé ọmọ mùsùlùmí wo ni ó kó ma tí ì bá jẹ́ pé ń tọ́ wọn bá jẹ́ alágbọ̀ọ́yẹ ẹ̀sìn lèyẹn lè lọ́bẹ̀ tí wọn nílùú tí wọn ní máa jókì àbí kọ́ máa tèyàwó tí wọn ní máa lù tí wọn ní máa jókì kọ́lẹ̀ tó bá jẹ́ ẹni tó jẹ́ mọ̀lẹ́bí tó súnmọ́ yàn èèyàn ọ̀rọ̀ àmàsìkò téèyàn lọ ni bóyá wàá lọ káàyàn tó dé tí ń ṣe ìyàwó tó jẹ́ mùsùlùmí gan àbí lálẹ́ tán bá ṣe tán lọ́lọ́ lékì àbí tán bá ti parí gbogbo tó ń ṣe lọ́sẹ̀ ọ̀rọ̀ lékì àbí kó kíkọ́ tó bẹ̀rẹ̀ ó mú kan àwọn àsìkò ń kì í ṣe pásìkò tó ń ṣe nǹkan yẹn lọ́wọ́ lónìí ńlọbẹ̀ tó mọ lùlù táwọn mìíràn ya gèlè kalẹ̀ tó mọ jópa kékeré káàkiri yìí gbọ́n lọ́wọ́ ni wọ́n lọ́bẹ̀ so kò lè rọrùn ká tó wá létí ẹni tí ì ṣe mùsùlùmí so wallahu alam. ó lè ní asalaamu alaykum. wa aleykum salaam. ó ní in khutba today yìí ṣe onígbò tí kò ti pẹ́ ni o àwọn abẹ́rẹ́ ti pẹ́. ó ní the said prophet muhammad sallallahu alayhi wa sallam say if anyone of you take three fasting in the month of rajab that person will climb the camel into jannah please is it, yeah? is it true. adisi adisi mawdu'i ni yẹn ni pé àwọn àdéhùn tí wọ́n fabricate tó fi parọ́ mà nẹ́bì ni ṣùgbọ́n àtúnṣe àfẹ́ fa àwọn èèyàn sí rìn pé ẹ máa gba rájàbù ṣùnà wọn jòkó náà sì ń rọ àdéhùn fúnra wọn ṣùgbọ́n àdéhùn yẹn lẹ́sẹ̀ kí ni tó bá gba rájàbù mẹ́ta yóò gbọ́ra nkúmi wọnú àlìjẹ́nà náà. salamu alaykum. salaam. please give a proof that support the word army being replied when, uh, whenever one is supplicating upon somebody else. na ó ní pé ẹ̀rí tó wà fún ká ṣe àmín nígbà tí wọ́n bá ń ṣe àdúrà fún wa àbí fún ẹlòmíì kí n ṣe àmín so àmín ṣíṣe àdìsí wà fún nínú al-adab al-mufrad wa hadha al-hadith hadithun sahih àdìsí tó lẹ́sẹ̀ lẹ́ni anabi sallallahu alayhi wa sallam ó gun mímbàr ó tẹ ó fẹsẹ̀ rẹ̀ tẹ mẹ́tẹ̀ẹ̀ta gbàtọ́ tẹ ó ní àmín àmín àmín àwọn sọ̀hábà wa béèrè pé kí ló dé àwọn gbọ́ tó ṣe ámílẹ̀ kan ó ní Jibril ló ṣe àdúrà mẹ́ta kan ó tún wá pa mí láṣẹ kí n máa ṣe àmì ànábì wa sọ àdúrà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní alákọ̀ọ́kọ́ òun lẹni tí rọ̀mdọ́nù bá báláyé tí kò wá tibẹ̀ rí àánú ọlọ́run ọba ìbínú ọlọ́wọ́n máa bó ń tọ̀hún ó ní Jibril wa ni sọ pé àmì ẹ̀wọ̀n nǹkan inú Ramadan ta wà yìí ṣẹ́rí wàláhí tí ẹ bá ń wo àwùjọ wa yìí inú yẹn ọmọ bàjẹ́ ó sì jẹ́ pé nínú àwẹ̀ tó pé ẹmọ rí àánú ọlọ́run nílùú lọ́rin wàláhí ìgbà wọn lẹ̀ṣẹ̀ máa ń pọ̀ jù ẹ̀ṣẹ̀ ìmọ̀ ń pọ̀ nílùú lọ́rin ní àsìkò àwẹ̀ lásìkò àwẹ̀ lẹ̀ṣẹ̀ máa ń pọ̀ àwọn ọkùnrin ó ń yàlè obìnrin wọn yan boyfriend wọn mọ kiri káàkiri ẹ kọlẹ lórí olóhùn lọ wá sí ẹ dákun irú eléyìí ní sèbóòlù yẹn ṣe lé wábí tó lọ wáyà léyà yìí aago ọ̀fà yìí rẹ̀ kalẹ̀ ọkùnrin wà láyé ọkùnrin obìnrin wà ní ààyè tiwọn ẹ pọ́kùnrin àti obìnrin wọn rọ gbúra wọn ni tó pé ló ń gbá àsìkò ń wá nítorí kí ìrora nu ọlọ́run ìbínú ọlọ́run wa máa ṣẹlẹ̀ síyàn so aburú ńlá ni kọ́lọ́n kó ṣàánú fún wa so bákan náà àwọn oríṣiríṣi ẹ̀tọ́ wọlé kéèyàn máa pe àwọn ọ̀rọ̀ ẹbọ oríṣiríṣi ẹnu àwẹ̀ ah tọ̀ iye ònà ẹlẹ́ẹ̀kejì anábì náà tó bá bá òbí rẹ̀ láyé tí kò wá tara wọn kó fi rí ìyọnu ọlọ́run anábì ẹ̀ Jibril ní ọlọ́run bá mi bínú sẹ́niyẹn sọpá mi anábì ni mo tó sọpá yá mi ẹlẹ́kẹta múlẹ̀ tó ṣe pé wọ́n bá dákọ̀ èmi ànábì sallallahu alayhi wa sallam lójú rẹ̀ tí ò ṣe sallallahu alayhi wa sallam tí ó ṣàṣàlátù fún mi sùúrù ẹni yẹn ọlọ́run gbé jìnnà sí kẹrẹ ó tún ní sọ pé àmín òun wá sọ pé àmín tó túmọ̀ sí pé Jibril ló ṣàdúrà ànábì sallallahu alayhi wa sallam ṣe kíni ó sàmì ó tún pa láti fi kọ́ ọmọ sàmì gan ìyóhun báwọn bákan náà àdìsí tún bẹnu Sahihu Muslim Sahihu Muslim tó ṣe pé anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nu tó bá ṣàdúrà fún ọmọ ìyá rẹ̀ lẹ́yìn tí ò sí ń bẹ̀ ọlọ́run pa màláíkà kan láṣẹ pé sọ pé àmín màláíkà wọn sọ pé àmín yóò wà tó lè wà láká mithluhu irú rẹ̀ ó tún jẹ́ tiẹ̀ náà sómi pé kò sí tó burú kéèyàn ṣe àmì then mo sọ kíní ní ibìkan jò ní bá ń wo ọ̀rọ̀ ẹni tí ó dá ẹmọ́ sàmílẹ̀ yìí yóò ọkùnrin jẹ tẹkifiri yìí eléré àwọn tẹkifiri ti lọrin tó ní ká máa ti àmì mọ́tàbá ń sàdúrà fún yàn tẹ́ bá wò tẹ́ bá ṣe ń katira sílẹ̀ sí mọ́ rí pé ah mo lọkùnrin ṣe jìnnà sí ẹ̀sìn báyìí inú sí ọ̀rọ̀ àìlẹ́mìnú bàlá àwọn sọ̀hábà méjì ogun ku ogun ohud okù ọ̀la nìkan wá dó láàrin wọn wọn wá ní okù ẹnìkejì rẹ̀ pé jíká sàdúà jíká ṣe àdúà ẹni àwọn kọ́ bẹ̀rẹ̀ àdúà ní ìrántí ó kọ sọ wábàá yẹn mọ́ nìsín máa padà rántí inṣàlá abdullahi abun kìíní kan ní ọ̀kan ní ìrántí ó kọ ọmọ precisely so wọn sá sàdúà ìgbà tó sàdúà aláwọ̀ kọ́ wọn ni pé ọlọ́run o tó bá di lọ́la jẹ́ kí n pàdé ẹni tó ṣe pé yóò burú tó pé yóò ní agbára tó lè jà sámú yuqatiluni wa uqatiluhu tájọ bára wa jà tí ó ṣàmì tẹ́mi náà ṣá àmọ́ tí ipá mi tí ó wàá ka tí ń pa tí ń rí pa so ẹnì kejì ń wọ́n Amin, amiin ó sàmì ìgbà tí sọ́ọ́bà kan ṣàdúrà sọ́ọ́bà kejì ṣe amiin ìgbà tó rẹ ẹnìkejì wá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà tiẹ̀ òun náà wá sọ pé olúwa o tó bá di ní ọ̀la tá bá pàdé níbi ojú ogun ìfẹ́ kọ́lọ́n kí n pàdé ẹnìkan tó ṣe pé yóò burú tó burú tó kó sì ní agbára ok Sa'id àti Abdullah bin Ja'as Sa'id àti Abdullah bin Ja'as Sa'id lọ́kọ́ sàdúrà tiẹ̀ ìgbà tó sàdúrà wọn tán Abdullah ṣe àmín so inú sílẹ̀rọ̀ alámìnúbàlá tí ẹ bá lọ lè wo n fẹ́ wo péjì tó lọ́ba ní kí n rí precisely ni o ọ̀rọ̀ nípa sáàdì bínú àbí wàkọ́ọ̀sì ni náà ni wọ́n ń sọ so ngbà tí ó ṣàdúrà wọn tán fa amana abdullah abdullahi ní amin summa qal abdullahi náà bá bẹ̀rẹ̀ sí ń ṣàdúrà tiẹ̀ wọn ni ọlọ́run tó bá lọ́la jikin kúkú ṣẹ̀yídí ẹni tí ń bá pàdé tó pẹ́ nìyẹn yóò sá mi èmi náà ó sá kódà tí ó sá mi tí ó gé mi ní imú tí ó gé mi ní etí tó bá gé mi létí tó gé mi ní mú tó pé tí n bá wá dọ́dọ̀ wọ ọlọ́run tọ́lọ́run wá bí mi pé ta ló gé ọ kí ló gé ọ ní mú kí ló gé ọ létí báyìí tí wọ́n sọ pé nítorí tiwọ́ ọlọ́run náà ni sọ sáàdì ni ah ìgbà tó ṣe àdúrà tẹ̀ yóò wá wò pé ah Abdullahi yìí má àdúrà ṣe Abdullahi ọmọ àdúrà ṣe jèmi náà so ẹ wò nǹkan èyí ó rí i pé àṣé nǹkan yẹn ó tún ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà náà kan ṣàdúrà kí wọ́n ṣe àmì ìmẹ̀nusí ọ̀rọ̀ alẹ́mìnú so wọ́n wà nínú sọ̀rọ̀ yàrá sọ̀rọ̀ náà bí tó àmọ́ yìí ó kílẹ̀ sí mi nínú sọ̀rọ̀ alẹ́mìnú bala ó kílẹ̀ sí mi pọ̀ wà ń bẹ̀ náà mo ṣe jẹ́ nìyẹn ẹ̀bẹ̀rẹ̀ tó bá tẹ̀lé. oníbẹ̀rẹ̀ ni asalaamu wa aleykum salaam. ó ní ẹ dákun so ilé ìkún ṣe bẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ àbí ìmọ̀ràn kọ́ gan bí kéèyàn ká pèèyàn sí ọ̀rọ̀ so ṣáàlà so ó ní asalaamu alaykum tó lọ́ọ́ káàtó ẹlẹ́kùn afẹ́ kí ẹ̀yin àti àwọn tí wọ́n ní kí a máa kúnlẹ̀ tí wọ́n ká máa kúnlẹ̀ kẹjọ dá ọjọ́. ẹ ti sọ́njò níyìn kọ́lá yẹ bí ọ̀rẹ́ tó ń bẹ ó ti yára ilé ìbò nìsín ni ó lára ara yín koríko ní fa wàhálà ara a sì fẹ́ kí ẹ̀yin ni kí ẹ mú ọjọ́ ìgbà àti ààyè tá lò ẹ dákun láti fi jẹ́ kí a mọ tó láàrin ẹ̀mí èjì nítorí ọlọ́run àti ọ̀rọ̀ nípa oògùn ṣíṣe nínú Islam àti máa fi ọlá nàbì tọrọ nínú Islam láti ọ̀dọ̀ àpapọ̀ gbogbo àwọn ọmọ ọ̀dọ́ tí a mọ̀ sí youth ní alánàmú masalam. náà ẹ bá mú kinní yẹn. sẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn ntí nìkan ṣùgbọ́n wálé lérí òun ni ntí a bá rí i pé kò sí ìfẹ́ ẹnu níbẹ̀ abẹ́ntí ẹ̀ bá rí i pé á ẹni yìí ó súnmọ́ òdodo ó sì ń lo òdodo àwọn tẹni kájọ ṣe múnákọ́ṣà yìí ẹbí wọn pé ǹjẹ́ súnà nẹ́bì ni wọ́n gbé lọ́wọ́ lákọ̀ọ́kọ́ ṣé súnà nẹ́bì ni wọ́n gbé lọ́wọ́ tí ọ̀rọ̀ kúnlẹ̀ wá ń rú wọn lójú rẹ̀ ẹ̀kọ́ bí wọn náà ó kéré jù lásán ta ní ń ṣe kọ́sùrù yẹn ni ṣòkòtò rẹ̀ nínú wọn ta ni ṣòkòtò rẹ̀ kọjá kókó ẹsẹ̀ nínú wọn lẹ́yìn náà ta ni ló ń jẹ́ tó nírùngbọ̀n nínú wọn tó kó fi irùngbọ̀n rẹ̀ pé tí e tirimu rẹ̀ tó jẹ́ irùngbọ̀n ti sunna nabi sallallahu alayhi wa sallam ẹ́ so ẹ bí wọn so tani ni ń pèpè sí sunna nabi nínú wọn so bóyá ni pé kò sí nǹkan tí wọ́n ń wá ju pé wọ́n fira wọn gba yìlá àwùjọ nítorí wọn náà nù sòṣe bá ti ń sọ kí ìgbà tó lè di pé a ṣe múnakọ́ṣe àgbà tẹ́ ẹ̀ bá ti máa sọ káàkiri nígbà tí ń sọ kí ẹ̀ ń sọ rédíò ẹ̀ gbogbo ayé ní ń gbọ́ wọ́n sì rẹ́ sin yín níbẹ̀ kí tún lè múnakọ́ṣe àyẹ̀ tó fẹ́ ṣe onídìímà àbọ̀ múnakọ́ṣe ànídìímà ni. Dima, àyè wọn lè fẹ́ mú tó jẹni rédíò lọ ẹ sọ fún wọn pé ọ̀dà àyè tẹ́mi mú ni pé mo mú rédíò Kwara ní ninety nine dot zero ṣe ti gbọ́ ẹ lọ lè bá wọn mo mú rédíò Kwara ní ninety nine dot zero ní àṣùbà tẹ́lẹ̀ ṣe program àṣùbà àwọn kẹjọ gbé àwọn méjèèjì wá síbẹ̀ ó ti yé ẹ sọ fún wọn pé n tó kùnú pé mo mú ninety nine dot zero ní rédíò Kwara ní àṣùbà nínú àwẹ̀ yìí kán mú yọ tó bá wù wọ́n sí kán mú ẹni ọjọ́ tó bá wù wọ́n ẹni tó bá sì wọ́n ni kán gbé wá ṣó ti yé báwọn ibi tí mo múnu ẹjẹ́ tó fún wọn ní option ẹjẹ́ fún wọn ní option ẹjẹ́ fún wọn ní option sẹ́ ẹjẹ́ fún wọn ní option míì tí yẹn ò bá rọrùn tí ò bá rọrùn fún wọn ẹ máa gbọ́ tí ò rọrùn mo tún fún wọn ní ọjọ́ Friday ní ninety nine dot zero ní rédíò Kwara kẹjọ gbé wa wá ṣó ti yé so anytime anytime lẹ́yìn tí ẹ bá ṣe Ramadan ni o àmọ́tá pé ní Ramadan yìí kan gbé wá sí ibi tí mo sọ ọ̀hún bídìn láì ala in àtẹ́ǹdì sí wọn àmọ́ lẹ́yìn mi ráyè bí kankan ṣé ti yé báwọn so mi ráyè bí kankan ṣé mo sọ fún wọn níjọ́ kan ẹnìkan ń pè mí bóyá ẹnìyẹn náà wà lára ń dì ó pè mí ó lẹ́nìkan lára àwọn ẹnìyẹn ó ní pé òun fẹ́ kí n gbé kí n dá táìmù fún un kájọ pàdé ní kankan gbé kí ní kan so mo ní èmi àti ẹ̀ mo ní mi nídìí kémi àti ọ pàdé nítorí tí ò ṣẹlẹ̀ náà wọ́n máa ní ọ ṣẹlẹ̀ níjọ́ta pàdé ń táyọ̀ wọ́n padà ń sọ pé wọ́n á ń kó àdá wọ́n ń kó ọbẹ̀ wọ́n kó kíni wá fún kíni ṣé ọ̀ya àní ẹ̀ mọ́mú mi kankan mọ́ orí rédíò náà ní síbi ẹnìkan kò kú ní tẹ̀lé ẹnìkan kan wá bẹ̀ ń gbogbo ayé ó sì máa gbọ́ àìsí announcement kalẹ̀ pé lágbo báyìí o lágbájá àti làgbájá wọ́n pàdé lórí rédíò so kẹ́ ṣe báwọn very easy kò ní dá wàhálà kankan kalẹ̀ kò ní sọ pé ẹnìkan kó àdáwà ẹnìkan kọ́ bẹ wá ẹ sọ fún wọn báwọn so mo wá sọ fẹ́ nìyẹn mo wá ń sọ pé mo ní àwọn conditions tó bá fẹ́ ká ṣe mo ní pé kẹ́nìyẹn kún ọkọ lẹ́tà kẹfì invite mi mo lẹ́yìn náà àwọn ni kò sì mú venue mo ní kẹ́kọ̀ọ́ lẹ́tà yẹn formally ni mo ń fẹ́ ọ wá ní à èmi ń sọ àwọn ọmọ kékeré nù mo ní ẹ mo wá sọ fẹ́ni pé sí ìjù lọ ni pé mi àtẹ̀gbọ́n rẹ̀ ní méètì nílé kéwú wàláhì àzì mo lé mi àtẹ̀gbọ́n rẹ̀ ní méètì nílé kéwú ọwọ́ ni ẹ sọpọ́n ọjọ́ orí kọ́ òun mọ kéwú jù wọn lọ́nà ah èmi ò lè wọ̀nyí òun tó bá lóun mọ kéwú jù mí lọ ọmọ kéwú jù mí lọ àmọ́ tàwùdí wùlìbàyáàni ọmọ kéwú púpọ̀ jù bóòlù yẹn ṣe máa tó ṣe tàwùdí wù albayan albayan láàyè wọ́n ṣé ọmọ kéwú nù àwọn ah, oh, ọmọkéwù sọkúsọ lọ ń sọ kí so mo ní ẹ eh, tó bá níwọ̀n ọmọkéwù ọmọkéwù àmọ́ bá ń sọ wọn pé tàwùdí wùlùbàyàn so kọ tíra nu bá kí àti ah, ìwọ́nu tíra bá so tíra bú tàwùdí wùlùbàyàn ó jẹ́ fún ọlọ́kọ tó <laughs> òun ni pé tábà lè mú rédíò kwara yẹn bí ìsìn láì tààlà máa àtẹ́ndì wọn subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka